أجعلتم بقاية الحاج وعمارة المسجد الحرام فمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم وإخوانكم أولياء يستحب الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال افترضتموها وأموال افترضتموها وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجتا يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال أتفهم مع قلة القراءة أفضله من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها النحي ألف منها وحد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومئة تسبيح ودعاء ومئة تشبيه ودعاء وستة وستون نافع ومنذور ستة وستون نافع ومنذور أعوذ بالله من الشيطان الرجيم أجعلت سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر جاد في سبيل الله لا يسترون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم فيها أبدا إن الله عنده أجر عظيم بذكرك يا مولى لورى نتنام وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في قلوب وتعلم وأنت ترى ما في الضمير وتعلم وأنت ترى إلهي تحملنا ذنوب عظيمة أفحنا وقصرنا وجودك أعظم سترنا سترنا معاصينا عن الخلق جملة وأنت ترانا ثم تفو وترى Ọlọ́run ọba adúgbò lọ́dọ̀ ẹ̀ látara orí rẹ̀ lára wa. Ìdíkiri gàyà Máúláníwà rọ́nà Gánà mọ́. Èyí tó o fi gbádùn wá sí tó o ní a máa rí nígbàdùn ìrántí rẹ ìjókòtọ̀rọ̀ rẹ. Ọdún jòyìn lọ lára wa ìkí Ọlọ́run ni. ìfikiri kẹyà. ẹlòmíì bó ṣe ń rí ata ìjókòó ìrégbè lọ́jọ́ lójú ẹ̀ alámarí náà rọlẹ̀ tó wa. màwòlá lọ́wọ́ náà dáná. ọ̀rí ìjókòó kẹjá máa jó òkè mẹ́rin. ọlọ́run ni ọba tó pè tó kọ èyí ní nǹkan dáadáa tó pè bẹ́ẹ̀ lójú wa. ọpẹ́ mà ní fọlọ. bìbí kiri kàyà mọ̀ọ́làní wàrà náà dáná mọ́. bẹ́ẹ̀ sì ni kò sí gbádùn kankan bí kankan ju gbogbo ohun tí èèyàn bá ń ṣe tí fi ń rántí ọlọ́run lọ. wàkọ́rí kọ́ bá kọ́ mọ́ àgbàbí lè kábọ́ ní àmọ́. gbogbo ẹni ọlọ́run ọba fi rú ọ̀nà tàbára wa yìí mà. gómìnà ọlásìkò tí ó fi máa jókòó rántí ọbẹ̀. kẹ́mi tí ẹ̀gán lè máa sọ fún un pé tí mo ṣe ìtọ́lọ́hún ni. tọ́jẹ́ pé gbogbo ohun tí wọ́n lásìkò rẹ̀ sí ìjọ ọ̀jẹ̀ mọ́tò ọlọ́run ni wákọ̀ ọ̀jẹ̀. mọ̀ ọ́n ọmọ mọ̀ á ọlọ́run ọba wa àfi èyí tó ń ṣe fún àyíká máa wípé à ń na ilé. ṣèyídì náà yàkí náà à ń na ilé màgáwá àti ọ. kèé sàwọn aládá máa ń tá yìí wà wá ká a dá mà. ìwọ ló fi mọ̀ wá ìmọ̀ rẹ ló gbòòrò tó bẹ́ẹ̀. à ń na ilé màgáwá àti ọ. wà á ń tẹ́tọ̀rọ̀ máa bí tọ̀mí rè wà tá a lámú. wà á ń tẹ́tọ̀rọ̀. gbogbo tí ń ń gbà ya kálukú wa lọ́lọ́run rí ẹnu tá à ń sọ jáde làwa mà ní tí ń lọ́kàn kálukú wa ẹnìkan wọ̀ ọmọ ọlọ́run nìkan lọ́mà. ìlàhí ìtàhámálínà àdúnú bánà bí ẹsẹ̀ wa mà tóbi pọ̀ ọlọ́run à ń fi jókòó ara sí ọlọ́run dárí jẹ nìkan wa. àsánà wàtò náà Ada, وأبصرنا bá ń tan rẹ ni ọ máa wo rẹ ń wo da àdá àtàánà iṣẹ́ ọwọ́ ọdá. àtàánà wà bá náà wájú ká. ọ̀rẹ́ ìta ọ̀rẹ́ ìta àwọ Ọlọ́run ló tóbi. tá a tún fi ń rí ra wa bá a ṣe ń ríra wa ọ̀rẹ́ ẹ̀tọ́ ọlọ́run ló tóbi. ọ̀sà àná wà wá. la fi rí ká kì í bọnu la fi rí ká fi mọ̀ kọ́ orí ọlọ́run ló tóbi kì í tó bẹ́ẹ̀. ọ̀sà àná wà kọ́ ha sọ̀rí náà wà ju dùkà dọ̀mú. sàtárì náà máa sí náà. sàtárì náà máa sí náà. أنذرنا ما ثم تابوا وترحموا Gbogbo ọmọ èèyàn lápá wa ká káfẹsẹ̀ wa pamọ́ fún àkápá káfi pamọ́ fọlọ́hún ẹbí la fi máa ń sọ̀tàn ọ̀kan náà àwọn àdìb tọ́fẹ́ mọ̀rọ́bí tọ́fẹ́ káwọn ọmọ akéwúké lẹ́kọ̀ọ́ tó bá ti ń bà lé kí ó ni kí máa pa adìẹ ibi tí èèyàn ò ti ní rí wọ́n ti lọ dúnbú ẹ̀ nígbà òdìjọ́ kejì kálukú ń gbádìí ẹ̀ tiẹ̀ kalẹ̀ àbá ọmọ béèrè pé nbò wọ́n ti pa tiẹ̀ ẹlòmíì pé kọ̀rọ̀ yàrá ìyá àwọn ngbà ìyá àwọn wà kìsìn lòún pa ẹlòmíì á ní kìsìn lòún ti pa tòun ìyá àwọn bẹ́ẹ̀ yàrá ni lòún dú ẹlòmíì á nígbà tí ọ̀sẹ́ lé mọ́. tàtàrí náà máa sí Wà ترانا ebe òun ṣẹ̀dẹ̀ fún wa ní ìlòjó fi ń fún a fi ń gbèmí tá a fi ń mu àánú ọlọ́run ní iṣẹ́ wa kọ́dà débẹ̀ ọlọ́run àdúpẹ́ ìkan nínú àwọn ọmọ ni ọ̀wá pẹ́ díẹ̀ díẹ̀ àbọ̀ àwọn ọ̀pá díẹ̀ díẹ̀ ní olóńgbàdìẹ wa kẹ́ ẹ adìẹ tẹ wíre ṣùgbọ́n ìbápá májẹ̀mú tẹ fi lé ọ̀nà ọ̀jẹ̀ mà fi ṣeré pa. àfààní májẹ̀mú wo ọlẹ́ ilẹ̀ sọ pé ká pa níbi tẹ́nì kankan ò ti ní rí a. àbálọ̀ wàá rí nínú gbogbo ilé ó rí bí èèyàn ti ní rí ọ ọlọ́run náà lẹ sọ pé kò tó ju ò gbogbo mo ti ń kan téèyàn ti rí mi tí mo ń dúgbò ní ìrántí mi lókè. فترنا راضينا عن الخلق جملة. bàbá òyì ló borí kó lè sí mọ̀wé bàbá kó tapò òkè kó òyì ló borí kó ọpọ́ bá yí òrì ọ̀tọ̀rún wọ̀. máa tẹ́tẹ̀rọ náà tó máa dáàbò wá dára àmọ́ máa tẹ́tẹ̀rọ náà tó máa dáàbò wá dára àmọ́. ebó ṣẹlẹ̀ fún wa ni. òun la tún fi ń yọyì bí ìgbà tá a lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀sẹ̀ sì kọ́rùn wa ṣùgbọ́n èdè rẹ àtàánú rẹ ìníkàlùkù wa là ń jẹ ọlọ́run àdúpẹ́ àbá wa ń sọ fún ọmọ akéwù pé wọ́n lọ gbọ́ kí yé ìta fẹ́ yẹ̀wò lára yín nù tá à ń kọ́ yé àwọn ọmọrọ ọbù yẹrọ ọbù lọ́wọ́ akàn lọ́rùn ọmọ akéwù tí gbogbo dídẹ sáàsì kan kó fásìrí kọjọ àṣírí ó kéwù kọjọ àṣírí ó ṣègùn gbogbo ẹ lọ gbẹjọ ẹwà ń bi léèrè náwó àti sọrífù nítorí bàjẹ́ lọ́dún eléwọ̀n kọjá lọ́gbẹ́ ẹ̀dá tó a ní tí ọmọ bóò ni ó ṣe máa hàn án tí ó fi dúó láàlọ́ ọlọ́run júwe ti hàn tó ọ̀dà sọ fún un pé bóò ni ó ṣe tó fi dúó láàlọ́ ọlọ́run tó fi ní hàn kan àfi kó kóra ọmọdé bẹ́ẹ̀ bọ́ bá ti bọ́ bẹ́ẹ̀ ọ̀bọ̀ ọ̀mọdé àbúrò. torí gbogbo àjẹ́ hàn án ní

ẹnu ayé alukuraani àtàdé ìsìnkú kan nìkan làwọn máa hàn ọ̀dọ̀rẹ̀ kan tàn wọ́n gan máa fọ́ wọn hàn mí. ara wa pamọ́ ni gbogbo ẹ̀ lọ́lọ́run rí. àtẹ̀tẹ̀rọ̀ náà bàtà náà fi náà fi fọ́ wà ládàánù pé má kò bá wa. èèyàn lè háyà kùránù ó ní dúró ń bẹ̀ mọ́ ó ní dúró ń bẹ̀ mọ́ àyà fi kọ̀yìn sí tápó wọ́n sì bára rí lọ. bára rí lọ ìbá ìbára rí lọ ní kálukú náà tún fi ń wọ ẹgbẹ́ ibi ibi wà lánìkan láwọn àyà lọ ti bẹ̀rẹ̀ àti mọ̀bí ọba dé nísìnyí. ọtí jìnnà jìnnà bí òkú rọ́bà ìyẹn dúró alahalalu ala wàlá haramu bayinu àdìsí tí ó gbé kanú wà bẹ́ẹ̀ náà wù má wù múrú àwọn ọ̀ràn kan bẹ aláàlì wà ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ tún bẹ torújú tá a lè pè lára Anábì wá ní gbogbo ẹni tó bá fi torújú torújú tó gbé jùlẹ̀ tó ní ìwé torújú gan ìní débẹ̀. Amani Sapa Subhad. Ẹni bá bẹ̀rù torújú fèsì ìtọ́jára mú nìkan lọ bẹ̀rù. Tó tún bẹ̀rù torújú yẹn pé ìní débẹ̀ fakọ̀dé sábúra àlìdí nìyí wà ẹ̀mí. Ó ti wọ́sí àti kẹ̀kẹ́ àfẹ́sìn ẹ̀ ti fọ́nù. Ó fèé rí yí ẹ̀sìn ẹ̀ náà. Ó ti fọ ẹ̀sìn ẹ̀.

kọ gbọ́ kó yọ ọ padà sọnù káyìn torí ṣe god alamusala. ẹ bá ní wáyé fáwọn àyọgbà àti ajẹ wọn sọ lẹ́nu bàbá wa ni bí ó jókòó sí lánàá náà. bàbá sọ ọ ti sinmi díẹ̀. ọlọ́wọ́n màálé ògùn yín kọ́lá àlùbáríkà. bàbá tó bí ọlọ́wọ́. Bàbáni sábúrò àlèdé ni ìwà àrùn. Ọmọ wọ́nà tó fi máa dáàbò nítorí ó jẹ́ súpọ̀ àǹgá gbọ́dọ̀ sá fún. Ọ sá fún. Wọ́n máa wọ́n kọ́ fi ṣubú. Bẹ́ẹ̀ yẹn bá ti wá kó sínú ṣubú àǹtó rújú yẹn. Wọ́n máa fi haram. Bó ṣe bọ́nú àràmù kò ní mà. inú gbó ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ti wọ̀nù ọ̀pọ̀lọpọ̀ tá a fa àwọn ọmọ ọmọ kálàmù múdébi yóò ní wà láàrú wọn náà ti sẹ́ wà láàlọ́ ìgbàjọ́ sẹ́gun. wọn náà ní ọtúbìntòlé ẹnu tọ́lọ́run tọ́lọ́run ẹ̀ka yálùbánikàlà wọ́n máa hàn àwọn òní hàn sí lọ máa wo rẹ wò wo gbogbo tó ń gbà wọ̀ lọ máa wò sáyàlùkùránù ni ọ̀ máa bù lójú. ẹ máa fẹ́ ẹ máa béèrè gàrí. nínú alukuraanu gàrí wà. máa wo lọ́wọ́. mbọ báyọ̀ ọjà gbà ọkàn jẹ kó lọ. dúró níbi ànábì àtàwọn tí wọ́n fi ẹ̀ máa ní àtẹ̀lé sí ẹ̀ ní dúró sí alhamdulillah àtúwájú èyí tọ́lọ́run kó wa jọ sí oríire ni àdúrà tó kù ní ká máa ṣe ni pé kọ́lọ́njọ́ máa lapa àti ń gbọ́rọ̀ ẹ̀ ẹ wò gba ti bẹ̀rẹ̀ náà kó ṣe tẹnu tọdún yìí nìkan àti ń gbọ́rọ̀ ọlọ́run ìlapa ló kù lára ẹni tó ń sọ lára àwa tá ń gbọ́ olókù ni ó ṣe lapa nínú sẹ̀mí ayé wa ó lapa lọ́dọ̀ àwọn tànà wọn ò gbọ́ tó báyìí o. ọ̀nbẹ nu wọn ṣe kí kíni abẹ máa kanra ẹlẹmi pé àwọn ọjọ́ sàbẹ tí ó wá sí ẹni tí ò fojú kan nàbí nínú àwọn tí ń jẹ sàbẹ tí ọ̀rá nàbí sojú bí wọn náà ṣe rí sójú tẹmí náà rí wa náà sàbẹ ni kò fojú nàbí wọn ò sì kẹjú kẹfù ayá ẹ náà ké fún tó fi gbẹ̀sìn tó fi gbà tọkàntọkàn ní nàjàásí níjọ jáfàrù tí wọn mẹsìn lọbẹ jáfàrù tó yá àní ẹmu lọ ebi làbí máa ra létí lọfàá tánàbí fi sọ pé torí jáfàrù ẹbùn ẹ máa ń rí yà tí yà òun lẹ̀bùn obìnrin tí ọba nàìjíríà gbọ́ gbà tán ló fi ránṣẹ́ sànàbì lóní kànàbì ó fi ṣaya ngbò tún gbẹ̀sẹ̀ tán ó tún fún ìkan ránṣẹ́ sànàbì èyí tún máa rẹ́pọ̀ àbá ọbẹ̀ lè kó jáwó lọ́wọ́ àbá ọ̀gá o ó min fati haibara an bi kudumi jafari ló fi sọ̀rọ̀ ó ní bí àyíhì máa furahu níjọ jafaru dé torí jóde níjọ náà ní fatu haibara àsìkò dídíẹ̀ ni wọ́n lọ jagun haibara tí wọ́n ń jẹ́ ṣẹ́gun àsìkò náà ni jafaru dé jafaru ló ni habasha láfíríkà ń bì ní ọba ọba abashawa najashi. ní Ethiopia òní wọn sáwá gbà kan lé tilẹ̀ rọ́ lọ́hùn òní wọ́n sáwá fún ìjìra agbada tó sọ̀rọ̀ ìdí ẹ̀ náà wájú wọ́n sì tún débẹ̀ wọ́n tún tẹ̀sìn kárí lọ́lọ́mí ìbá ti dẹ́yìn ó di ìdàkúdà ní ìdà tí máa ń bọ̀ wá lé ní ọ̀rọ̀ àmọ́ fa fún ṣòkòtò òkè wọ́n lè pé ọmọ ọmọ dáadáa ni àràdí ń dánwò lẹ́yìn odi ó ju bàbá gan bá tó yóò gbóhùn òbí máa rí i. bàbá fẹ́ délé nù náà ẹlòmíì ká máa tàn bàbá ìjẹ ọlọ́run jẹ láti pẹ́ ní ọ̀sán náà ká pé ìdí bàbá fẹ́ nù náà lọ wọ́láwà náà pàdé nílùú kan bàbá já orí pẹ̀lẹ́ adé. Hmm? àdánwò ní òun ló lọ bánàbì sóyigi nítorí pẹ́fẹ́ ẹ̀sìn gbogbo ohun tó bá ti jáàsà ákìdù ẹ̀ jáàsà fi hìlì wàkàlà. nínú òfin ẹ̀sìn gbogbo tá a bá máa ta kókó ẹ̀ láyé ọtọ a rán àyàn kí ọ ma máa lọ ta kókó ẹ̀ kápò èèyàn bá ní ta. ìlú bí kò fi owó lọ́mọ lọ ra kà tí ọba wà já ni ìwọ àbúrò ẹ lọ nítorí pákìlù ìyá rere ó dín owó gbà nǹkan kan náà ni fi mo fẹ fọ ọ ẹ̀yin fọ ní èmi náà ta fọ ní ni tí wàkálà ọba jáàsà ni o lè lẹ́tọ̀ọ́nù sẹ̀rí àpò fowó lé ọmọ lọ lọ́ra wa. tọ́ba wa rà dé ní rí ó yà mú lọ padà ọ̀rọ̀ mi nínú sẹ̀rí à sọ ẹ̀ yìí bá wá bá wàkálà gan-an. ewu tí tó ní ìdí àtijókòó kéne. nínú ẹ̀ náà ni ìyàwó èèyàn lè wà ń lé afẹ́fẹ́ ìyàwó ní ìsìn mo lè rán àwọn ọmọ mi lọ pé ẹ lọ dúpẹ́ ìwọ láwọn fún mi lẹ́lẹ́ àkàn ẹ lọ wò ọba ti bu ẹ̀yìn ọmọ ẹ dáhùn rẹ̀ abájú fún yẹn máa mú balẹ̀ kò sí wọn bẹ́ẹ̀ wọ́n mú kan náà wálé fanabi láti Ethiopia ó sì gbá mi ọgbà ọgbà Yusufi àjùmọ̀ lọ ọwọ́ àkọ́ ó ṣe akídu ọwọ́ àkọ́ bílù wìkálà èèyàn lè fi ìyàn pé ọlọ́bóhùn tàkókò ẹ̀ hmm, tí wọ́n bá ti jọ wọ́n bá ti tó lámarin ni ó sì ti wù ú olówó náà tó parí. bàbá tó sì ní kẹ́sì lóhùn ṣe kí ni òyìn ọ̀dà kò sí wọn bẹ́ẹ̀ lọ sẹ̀ríà. ìgbà jábọ̀rù wa mú ìyàwó dé ànábì níbi ayé ìmọ̀ àfọ̀ràwọ̀. èwo ni dunú sínú méjèèjì inú tọ́lọ̀ ń ṣe fún mi lónìí. bìfásì ìkàìbára ṣé ogun àìbára tọ́lọ̀ ní káwọn mùsùlùmí tí wọ́n jẹjà ń bẹ̀ ní kí n máa yọ̀ sí. kíkùdú mi jà fárì àbí jáfárì tó dé àti ibi ilé jáfárì ní kó kí ni bọ̀. Ah, ayọ̀ bẹ̀ náà ayọ̀ tí ń bẹ lábẹ́ bíkùtù mi jáfárì torí pé ń gbòdó mú kí ni bọ̀ ọmọ ẹlẹ́ àmáríyá bọ̀. yàtọ̀wọ́ wà náà kò la ayiri muhammadan bàkọ́dé kánà mahadiyan wàkọ́dé kánà hadiyan. èyí tá a kì débẹ̀ ni pé ọlọ́run kọjọ́ máa rọ̀ á lọ́rọ̀ lọ́rùn ká lè máa lo ohun tá à ń gbọ́ áyà nìkan èmi tá a ti débẹ̀ nù òun lọ́ba nàìjà sí gbọ́ ọ̀gbọ́n jùlọ mùkọ́dìmà mùkọ́dìmà súrátù yàsín ọgbọ̀n. níjọ jáfọ́rù dọ́dún ẹ̀ ilẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ewúrà dà díẹ̀. ṣùgbọ́n nítorí wípọ́ máa kínyán ó dúró torí wọ́n ti lọ bà wọ́n jẹ́ kí wọ́n tó dọ́dọ̀ bá Nàjáṣì. Ìgbà ọlọ́run ti fẹ́ kóso náà nínú oní ọ̀sọ̀rú èèyàn tí wọ́n ṣe. Jáfàrù ọlọ́run sì ṣe ní sọ̀rọ̀sọ̀rọ̀ lóòótọ́ A ti wùwà òsàlà wa forí balẹ̀ fún wànákùlù sórí dẹ́ èyàn tún èyàn tún ṣe ìsìláàmù má kó o tún bá máa rántí ká nígbà tá a wà tá a wà ní ọdọ wa tá a bá gbé àkàrà ọdún kìíní kalẹ̀ báyìí inú ẹ ló bù èyí ò ló tún wá rántí tó tún rántí tó omi arántó nígbà tí ó àràkà jẹ́ ń bì ìhánàjẹ àkàyà ìdí ebú ìdíjẹrí ló jẹ ìyà eléwọn kéèyàn rántí mà ọmọ rántí àwọn tí ọ̀dà tí islam tó wá mú dáadáa dé olóòwò sàlàwà forí balẹ̀ fún gbàùn náà kúlù lìmẹ̀ ìtàtà òkú bété òkú bété ẹran tó ti kú dàálẹ̀ òun là á jẹ wà náà tìlífà wá iṣẹ́ gbogbo wa bàjẹ́ wà rúrùn. tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ó là wá ṣe ọ̀nà kankan wò lè arham ẹbí wọ̀ jẹ́ kankan lójú wa ń gbà ṣèdí mi nẹ́lẹ̀kọ̀ wíyù dọ̀ífà alágbára anú a máa jẹ gàba lérí ọ̀lẹ. àwa ti do lóríire àtàbà àtàláwò ìlera rọ̀ṣọ́là ọlọ́run bá gbé òjíṣẹ́ tí a ń sọ̀rọ̀ ẹ̀ fún ọ tí a ń bà jẹ́ fún ọ ọlọ́run gbé dìde sí a òun lọ gba mímọ forí balẹ̀ fóòsà lọ wa ẹni tí a bú fún ọ òun ní ọjà ajẹran tó ti kú olóòórùn òun ní ọjà ajẹmọ́. yàtọ̀ ọlọ́run àná ọlọ́run ọ̀sán lẹ́sàrẹ́ o. kúlẹ̀ fàáyé muhammadu. ari. Kabali kana mudiya wa kodi kana hariya. Olofo na ma wa ti o ka ma jakun obi wa ma. Gbogbo wa rúrù olọ́gbà lọ́wọ́ wa ẹni ọlọ́run ti wa nù. Wà kánà rọ̀túlù lọ́yì rúhà wọ́rọ̀ àmàtà. Ọba Nàìjíríà sí. ọwa nsọ sọ na wípé ń sọ fún jáfàrù pé wọ́n jáfàrù àlìmọ́ àkàṣe ń mímọ́ àtà ebe ahụ ń bẹ lọ́dọ̀ ẹ báwọn nínú tọ́ba rẹ̀ fi lọ́dọ̀ ẹ jáfàrù nínà àwọn àwọn èèyàn wọn ò ní kó ọmọ bẹ gbọmọ tó bẹ́ẹ̀ bá ti ń bẹ́ẹ̀ bá ti ń kà á ni wọ́n máa fi ó rí. gbogbo àti ń pẹ́ ká gbìyànjú ká máa ké alukuraanu ká máa àti gbìyànjú àti gbìyànjú ńgbò tí rẹ́nìkan sọ ajá pẹ́ẹ́tì balẹ̀ ìwé ọ̀nà òkè mọ́ ìbádìrá àfa kan tó ń dé lọ́sọ̀ jájà àti wọ́n bá tiẹ̀ lọ ẹ bá ti ya kínní bí àfa bá ti gé wọn tán ẹgbẹ́rẹ́ ti mọ́ olóhùn sì kún yánmúyánmú bí oyin ọ̀rọ̀ ti kùn tán ògbé rẹ̀ ti fún. ṣé lóun làwọn èèyàn àpọ̀ máa wọ́n kéwù débi o ṣe ń lo kéwù náà ni ayé ó wáyé yóò gbé lọ́mọ àwọn wà kéwù. mélòó lórí náà tó ọlọ́kùn yánmúyánmú fún tó fọmọlé ọlọ́ pé kọ́ wá kéwù yóò fi lé ọlọ́ yóò pọ̀ ọmọ náà máa kùn kiri bí bí bí àgbọn. ìgbà tí ì sẹ́rù bó ti ṣẹlẹ̀ ọ̀wà awu ẹnìkan tí ó gbé lọ́wọ́ ìfọ̀ máa lé kéwù ó sì ń bá akáwọn tó tó sọ́dà gbé. òun fi pamọ́ lé wọ́n ti àti báyìí fi wíyà sí ilé owó ló kú àbí. á torí ọlọ́run kéwù tóbi jù ń lọ gbogbo àwọn àbá àwa tí wọn wà á rìn náà sí wọn jẹun ẹ káwọn ọmọ kéwù amọ̀sọ̀tàn ọmọ kéwù so tòlójú ọ̀nà tó ti yà ní ìsìn fọ́ọ̀mà kéwù bẹ́yàn bá ké dáadáa tó kéwù gidi nítọ́ jẹ ọlọ́run ó ṣe fún ọ. káwa má sọ tẹ́lẹ̀ òun ká sọ tá à ń bàbá tí ò sójú ọ̀nà kankan ju wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tí wọ́n wá jẹun. wọ́n tún jèrè. ọlọ́run àlùkùránù ń bẹ lọ́dọ̀ ọ̀hún ẹbẹ ni tí ó ń gbọ́jọ́ ayé kéwù ẹbí lè rè pé sí ìpàtìwẹ̀ lómi ọ̀hún lè dá fájí àkàdélé kò lè dáka ẹnu ìjọ ọ̀hún náà ni wákàtí máa tún lápò àgbà àbáàdé ọba àdúlẹ̀ lẹ́nà ọ̀túnpọ̀ ẹ̀ lọ wọn sì kówó lẹ̀ lọ́nu ọ̀sán àbá lọ́nu. òfìlẹ̀ ń bá wọ ọmọ kí ó sọ̀rọ̀ ní o ọmọ kí àwa lélẹ̀ ń kàn ká lè yíra padà. ọmọ jẹ pé tí èsè nkankan làákàkún wọn sì tún fẹlẹ nkáwọn èèyàn míì lọ ọmọ ká sọ lẹ́yìn aláìmọ̀kan yóò na àwọn ṣùgbọ́n àti kálùbáríkà yàrá yọba pàdé ọmọ kálùbáríkà ń bọ̀ ti rí i pé kọ́lé ọ̀rùn akọ̀. òun kọ agbádá wọ kiri o ti kálù baríkà oúnjẹ ọmọ tí ò ọdún òṣèlú ẹ̀ka ọmọ tó tó ń tó ń gbin ọjà yọ gbádùn mẹ́lòó àìmọye ti ṣe tó ń gbin tó ọjà di nǹkan gidi. ọlọ́run mma ọba nàjàsí ní kó ke oníke kà fún mi ọba ka abẹrẹ mariam wọn ló ké fún jọna bísí ń ké bàbá ká nàjàsí nàjàsí kú ẹkún bẹ̀rẹ̀ sí ní sunkún kéde nàjàsí dẹ́yìn bá mọ̀ tán kò ṣe kó gbọ́dọ̀ bá wà o. bẹ́ẹ̀ bá mọ̀ tán dáadáa ẹnìkan ní bá tún tí jáfàrù wí ṣùgbọ́n tí ń bẹ lára ẹni tí ń ké Qur'an nígbàgbọ́ àtìpáyọ ọlọ́run òun wọnú ọkàn ẹni tí ń ké fún ọjọ́ a mọ túmọ̀ ẹ̀ wa tọ́lá ẹni tí ń ké kò sí lọ́kàn ẹnu orí òlọ́wà òjò ó dénú ọkàn tí a náà. díẹ̀ ló kù díẹ̀ bá ṣe bí kọ̀ọ̀kan òun ní àtàpọ́nlé àti ti kù lára alukuran. òun náà ti fẹ́ẹ̀ di akẹgbẹ́ lọ́dọ̀ àwọn èèyàn orin. ó kù máa lórí àwọn àfáà ń máa wò lórí bẹ́lómi wọn máa pèjú ewé ẹtí lọ ní ẹgbẹ́ níjọ níjọ òkú níjọ òkú tó ẹ̀yẹ tọ́ndà níjọ òkú bàbá oṣù egbò oṣù ṣàyídì kí ló kàn ọ́ lọ́kàn. nínú ọjọ́ lápá ẹnu nìkan ẹnu nìkan oní ń jáde kò débó pẹ̀lú fóònù ọ̀kan njọ jáfàrù ké ìtì ké lápá ẹ lọlọ́ọ̀ni ọlọ́ọ̀nù ọ̀kan ìmọ̀lẹ̀ kuránù ni lọ́ọ̀nù ọ̀kan nàjàṣí. òkú ẹkún tìrùpẹ́ fi tutù. ẹkún ẹ fàbàkà àtàkì fàtò gbogbo àwọn ẹmẹwẹ gbogbo àwọn tí wọn rọ kiri kẹ pátá gbogbo náà ni a bọ ẹkún pẹ̀lú ẹ ó sì gbà fún islam lò náírà tí wọn ké fún lówó tó ń fi gbà fọlọ́n ó kú ọwọ́ ọtí àwọ̀ ìnáwó alábàárí yàtà àfihàn ọlọ́run látara ẹni ọlọ́run rántí wa títà nábì wa Muhammad innal bariyata yawma mab'athu ahamada. إن البرية يوم ما بعد أحمد نظر لي لها فبدل حالها نظر لي له لها فبدل حالها بل كرم الإنسان إن اختار من خير البرية نجمها وهلالها خير البرية نجمها وهلالها وهلالها إن البرية إن البرية يوم مبعث أحمد يوم مبعث أحمد نظر الإله لها فبدا لها لها نظر الإله لها فبات لها لها بل كرم الإنسان حين اختار من بل كرم الإنسان حين اختار من خير لبرية نجمها وهلالها

نظر الإله لها فبدل لها نظر الإله لها فبدل لها ọlọ́run fi ànábì ó fi sàánù gbogbo ayé ni ọ̀tara wíwò tọ́lọ́run wo gbogbo ayé pé àrùn jìṣẹ́ kan sí yín bá dàlà àlà gbogbo sẹ́yìn bá bọ̀ láì dá ọlọ́run sì bá wọn yí padà sí dáadáa. bàlíkà rama lè ta nàìjíríà sàrọ̀ mi. خير البرية نجمها وحلالها وهلالها خير البرية نجمها وحلالها. àpọ́nlé lọ́lọ́run fi aṣíwájú ẹ̀dá àná Muhammad sí fún wa ó kọ́ àpọ́nlé bá gbogbo ẹ̀dá tọ́lọ́run dá látara ìṣẹ̀ṣà ànábì wa Muhammad. Ó kọ́tọ́ mi ìyẹn bí ọmọ àpẹẹrẹ ọba ń pera rẹ níràwọ̀ gbogbo ẹ̀dá ṣẹ̀gbọ́n ló wọ pé yóò pé ìràwọ̀ lòun òun ràwọ̀. ẹni olóore ju ọlọ ọlà náà Muhammad. ọlọ́run àdúgbò fún ọ. ibi àti sinmi lánàá ọlọ́run ara sọ ètò òfin mà wá nù mà ọlọ́run má àgbàgbé ọ. ọlọ́run sọ fún wa pé kọ́ yàtàlá أجعلتم سقاية الحاج سبب ولا وسقاية الحاج وإمارة المسجد الحرام ẹni tí ó ń fún àwọn alálàájì lómi sẹmọpá ti mẹ́nu bà níjọ́ kan wípé Abbas òun ni ó ń ṣèyànra nígbà tí wọ́n wà nípò àjàhìlíyà. wípé ẹ̀fẹ́ sọ wípé àwọn oníṣẹ́ ni nítorí fáwọn wà nípò aláìmọ̀kan táwọn òṣìṣẹ́ láǹtà ń jẹ́ kẹfìrí àwọn náà níṣẹ́ rẹ wọ́n wá ń bi léèrè pé kí ni iṣẹ́ rẹ yín oníṣẹ́ rẹ àwọn pọ̀ àwọn máa ń fún alálàájì ló mímú àwọn làwọn

ẹ fẹ́ fi wé ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ tọgbọjọ kẹyìn gbọ́ ẹ fẹ́ fi wé gbàgbọ́ àìgbàgbọ́ yín ń kọjá ẹni sẹẹrí kankan wájú ọlọ́run. wàjà hádàbí sabilillah. àtẹni tí ń jagun sójú ọ̀nà tọlọ́run láàyà sáà. ọlọ́run ni wọ́n jọra wọn. wàlláhùn láyà tilẹ̀ káwọn. àwọn míì ti gbà wípé nínú àdìsí ọfẹ́ dá ìṣìkáàlù lẹ̀ ọwọ́ àánú àdìsí kan tí ìmáàmù mùsùlùmù gbà wá látọ̀dọ̀ nùmánù bùnú bashir ìndà mímbàrí rọ̀ṣúlìlá ó ní mímbàrí ànábì ló ń wà kan ń ọkùnrin amalu Amala bá dàrí bá a bá tiẹ̀ ní òṣìṣẹ́ kan mọ́ tí òun tún ṣe ìsìláàmù ìlànà òsì alhaja ẹnu pé mò ń fáwọn alálàájì ní omi mu ẹnìkejì ní èmi náà wọ́ọ̀rì iṣẹ́ kankan mọ́ nínú ìsìláàmù yìí lá ánú masjid alharam ẹnu wípé máa ń wá mi wọ́n bá mi nínú haram yìí ó ti tóbi bí ìbáṣe kankan mọ́ nínú òun náà láwùbálí àlá àmàlò Amala sílá ẹnu pé mo gba ìsìláàmù yìí bí n bá ní iṣẹ́ kankan mọ́ tayọ fi sabilillah àbí tayọ gbọ́n tá a kà á lẹ̀ jihadu wá ní jihadu lóore ju gbogbo tẹ̀ wí lọ. wọ́n sọ jára wọn Umar orími ìbàdí ànábì náà lẹ́wà na tí ń fọ̀rọ̀ ọmọ ara yín lẹ́nu látàrífà owó àti wá àtàkùn ìdàmì ìbàdí rasulillah ẹ wá dà. ó gbé mímbàdí anabi náà sípò ànábì ó gbé lọ́la àwọn àfa àgbààgbà wá kiri náà náà fi wá àfa àtàlímù lọ́wọ́ débi pé tí àfa àbá jókòó lórí àga òun gbà wípé ipò ti jókòó mbẹ́ bí ìgbà àfa náà Ngbọ̀ ọlọ́run ní látàríkọ̀ àwúwá tí wá Ẹ má ohun yẹn ma ga lórí ohun anabi. Ẹ má ohun yẹn ma ga lórí ohun ànábì Òun ló mú wọn gbà pín. Ìmọ̀ máa nǹkan mọ́ra lọ. lórí mímbàrí ànábì bí ìgbà tá à ń pariwo lánàbì lórí náà ni. ó mà rújà gbọmọ wọn. wàlá tájà ńlẹ̀ òbílẹ̀ kọ́ọ̀lì kàjárì bá rí ọjọ́ tí ó sì ń ṣe yìí ọjọ́ jimá ni. ìgbà tí wọ́n wá kírun tán Umaru ní òun wá wọlé wọ́n ṣàfihàn tó fi máa dálà tó fi ọwọ́ àlọ́ba ànábì léèrè tí wọ́n jọ fà pé a fà lálàájì lómi a máa tọ́jú masáàsì pé lọ́lọ́lá jihadu ni wọ́n ní lọ́lọ́run fi wá aṣọ àyà ìkàlẹ̀ pèrè ànábì sọ fún wa pé ajá lè sọ òsè kọ́ ẹ̀fẹ́ fi pé ẹ̀hún fún alálàájì lómi àti ìmọ̀ ara sáà lọ́mọ́sí pé ẹ̀rí ti ara mi wọ̀ kàmáni ẹ fi ju ẹni ọgbọ́ ọlọ́run gbọ́ àtọjọ́ kẹ́yìn. wàjà àdàbí sẹ́yìn láàyè títún jagun sójú ọ̀nà àti ọlọ́run. láyà sàwọn nàìjíríà lọ. ọlọ́run ní ọ̀jọ́ra wọn. ó fẹ́ fún àyè tí ń jagun sójú ọ̀nà ọlọ́run tóbi ní lọ. bàbá wa wá yàyà àtọ̀rọ̀ tó àdìsí àtọ̀rọ̀ tó ṣáájú àfẹ́ kóforí sọ ara wọn ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sì gbà wípé kò forí sọra wọn a lè pé tèyí tó ṣáájú yẹn òun ní ń bá yà á lọ ṣùgbọ́n wọ́n tún wá ń padà tún gbé wá lẹ́yìn tí àwọn èèyàn gbàgbọ́ tán òun làdíìsì tó wá. ọlọ́run ni ẹ má fi wéra wọn aládìí náà mànú ìwọ tó jẹ́ kèfèrí tó wá ń ròyìn iṣẹ́ tó ṣe nígbà kúfúrú ọlọ́run láwọn àti àgbè mi ọlọ́run gbọ́ wa. ajalu ajadu fi sabilillah. tí wọ́n tún ṣe ìjírá wọ́n kú ò nílùú bàbá wọn wọ́n lọ lú mi nítorí ìtọ́lọ́run wọ́n fi gbogbo owó wọn lẹ̀ bí amòwà lè yé mu wa. wọ́n jẹ̀mí wọn lẹ̀ pé tí kú bá dé ó dín náà nù ọlọ́ọ̀ni àádọ́lù dáradára ní ah, ah, ìdàlọ́. Àwọn lẹ̀tàn wọn tóbi, ipò wọn tóbi lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n mú láyìíká, òun lè bá ètò. Ọlọ́run láwọn lẹni tí wọ́n ti jèrè. Yóò bá ṣírò òun mú. Ọkùnrin bẹ̀rẹ̀ àmàdé mi ni wò. Ọba àwọn odùn wọn nú yóò fi ìkẹ́kàn látọ̀dọ̀ rẹ̀. Wàrẹ̀ ni wá. Yóò fi dùn wọn nú wàrẹ̀ ni wá ní àtìyọ́nú. Wájà náà nílẹ̀ ó. Yóò tún fi wọ́n sá àlìjánà kan. Àlìjánà wo àlìjánà tó jẹ́ pé níyà èyí tí nàímú ìgbádùn nínú làáìsì ni a máa ń pè ní nàímú wàrọ̀gádì kí tẹ̀mí kọ́lẹ̀ kọ́mọ́mú dààmú wá. wọ́rọ̀ gádì yìí àti kéèyàn máa tẹ́ gbọ́gbọ́ nínú ìgbádùn ọlọ́run láti fi ilẹ̀ fáwọn ọjọ́ wàlìjánà tí wọ́n bá ti wá wàlìjánà tán ni wọ́n máa gbé láéláé. ìlànà ọlọ́run lẹ́sàn-án tó tóbi ọbẹ̀ wọn ọlọ́run ọlọ́run lẹ́sàn èyí tá a gbọ́ lónìí tó ṣe aláǹfààní ọlọ́run má ṣe láwùjọ fún wa má ṣe lágbọ̀mọ́. àrójú adúpẹ́ àrójú ara ààyè gbọ́ tó ní. àmọ̀ àrójú ara ààyè wí tó ní. Yàrá lè rojú kára ààyè gbọ́tọ̀lá. Àrójú kára ààyè gbọ́tọ̀lá. Àrójú kára ààyè gbọ́tọ̀lá. Àrójú kára ààyè.